tí ó kàn ń jẹ́ kí inú mi máa dùn ni pé ọmọ ikùn yẹn ó ti kéré jù. ó ò kéré jù ṣé ọ̀rọ̀ kékeré náà sọ ni àbí owó ọwọ́ ẹ̀ ọmọ yahoo tó ń wo tó ń ya pépà ah, jọ má dọ̀rọ̀ lára àtọ́ mo ti máa sọ fún pé obìnrin tó bá lọ́kọ tí ò lálíkù lè ní kòtẹ́ gbẹ́ni wípò para ẹ̀ ah, ah. oríṣiríṣi ọkùnrin ló máa ń gbọ́jà wà fún mi mo ti sọ pé mo kò sọ jẹ́ abẹ́ fún ní bó ṣe fẹ́ kò kò fẹ́ máa ìwà mú ẹ mú ara ẹ lára lábà. Ah, ah. Bọ́láhùn kí ara ẹ̀ kú rí o ọ̀rẹ́ mi ni tó sọ fún mi pé o láìkì fúnra rẹ̀ ló fi ẹsẹ̀ rìn wá sí ṣọ́ọ̀bù mi ó lóun ti gbóhùn dẹ̀ sí gbà mo serious ó wà ń bí báyìí ó dàn fún un. hello um, uncle Fọláhàn Okay, Fọláhàn She wà okay. She o okay. Oh wow. What's the problem anytime ẹ bóyá kò bọ̀rọ̀ ẹ̀ mi sọ̀rọ̀ bó bá ṣe máa jẹ́ ok. owó Fọláhàn títí ìrọ̀lẹ́ àmàjọ́jọ́ ìfẹ̀sìkọ́ trust me now all right take care. tó lòdù tó gbàbẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ tó rè wọ́n ṣe ó bá bá ń dọ́rù tó ṣe lánàá ní láìfi rẹ̀. ìyá mi láì ṣọmọ ekeere mo ò ní pẹ́ dé mo ti dé tán. ọjọ́ mi lè wọ́n lọ ọkọ ni èmi ni èdè tó wọ̀ ọ̀rẹ́ ẹ̀ tàjọ ṣe lábúlé ah, ọ̀rẹ́ ah, ó ti dùn gan-an. Ah, ọ̀rẹ́ mi báwo ló ṣe wá rí báyìí kí ló ń ṣẹlẹ̀ báwo ni kí ló lọ. ó ga ọ̀rẹ́ mi ò rí mi ni wò mí náà wò mí sórí mo ṣe yìí èmi mo bá wọn mu mo bá wọn jẹ lẹ́kọ̀ọ́ ni mm. in fact bí mo ṣe ń lọ sí London ni mo ń lọ sí America mo kàn travel out mo fẹ́ try mi ni ọ̀rẹ́ mi ó ga o. ọ̀wẹ́ mi dákun mímí náà kò ní lọ abúlé yìí kó mú mi lọ sílùú èkó. ọ̀rẹ́ mi ṣó ti ẹ̀rí kékeré nìyẹn at least ìwọ náà kàwé bí o bó tiẹ̀ kàwé kàtàtàtà díẹ̀ ní abúlé ṣó rí kékeré nìyẹn ó mọ̀ kó ṣẹlẹ̀ mo bẹ kó àwọn aṣọ kan wá ah! tó bá wo àwọn aṣọ yẹn tán lábúlé yìí wọ́n máa jí ẹ wò ní. ọ̀rẹ́ mi ní kẹ́ẹ̀jọ́ wo tó bá ti lọ pọn mi dé kó wá bá mi lé o. aago mélòó ni kí n wá náà wá nírọ̀lẹ́ ọ̀rẹ́ mi mi ò lè wait wo gistin yapa ọmọ kan tó ń jẹ́ gistin ọ̀rọ̀ yapa tá a máa jọ sọ. Eh? lọ́jọ́ rọ̀ ọjọ́ bá rò kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ìwọlé ni. ọ̀rẹ́ mi ò ga fún ẹ o tó láwọn màlúkọ o tọjọ́ bá rò tó bá dìbò lọ́wọ́ bá mi lé oṣù ti gbọ́. ìbídùn kọ. ìbídùn ọmọ yóò ní igi ó wà lábúlé. ọ̀rẹ́ mi yé àmọ́ ti miss ẹ dákú yé wọ́n bá mi tó bá ṣe tán o ti lọ́pọ̀ mi ti lọ́pọ̀ mi kọ́ bá mi o. mo bá pẹ́ o mo bá retí ẹ o ó ga o. ọ̀rẹ́ bíi titi ẹ̀ ó ṣọ̀wọ́n ọ̀rẹ́ mi wà kò ní fi tó ti ń jẹ bó ṣe ń mèkẹ́ kò ní fi hàn ọ̀rẹ́ ẹ̀ àmọ́ wò kì í ṣe irúyàn bẹ́ẹ̀ kò ṣẹ́gun ni. a kì í dúpọ̀ ara ẹni kí la wá wà fúnra wa fún ṣó ti gbàgbé ni òun náà ti ṣe mí lóore rí i. ṣe mo really appreciate kò ń ṣe obìnrin náà ló máa ń rántí bẹ́ẹ̀ pé wọ́n ṣe òun lóore rí i àmọ́ kí n má purọ́ fún ẹ bọ́ yẹn tọ́jú mi ó ń fún mi ní owó. ṣé mi sọ fún ipò máa gbọ́láhùn gbọ́láhùn dàbí ti ọ́nẹ́rẹ́bù tì mí wọ́n onírúurú máa ń yàwó fún mi ni ó sì ń bọ̀ wá bá wọn bíbá yẹn sí. wọn lọ́rẹ̀ yìí. ó lọ́rẹ̀ ṣàmà jẹsẹ gbọlá ọhún lọ ìwọ tẹ ti láìpẹ owó jù kòkòrò jọ̀wọ́jọ̀wọ́. láìpẹ owó ah, ah, ọ̀rọ̀ owó láyé owó láyé. mo kọ́ mo kọ́ náà. o ṣe é. mo ń bẹ̀ ọ́ láti jọ ọjọ́ yìí pé kò fẹ́ mi òun wá àrùn kí o sọ pé ò ní fẹ́ mi ṣé mi ò dá tó lọ́kùnrin ni. o Àdìó o kéré sí nọ́mbà mi mo ti sọ fún ẹ pé mo ò lè lọ́kọ lába yìí èkó ní ìsìn náà kọ. àbẹ̀bí o sì dákun dábọ̀ bá mi bẹ̀ ọ̀rẹ́ rẹ pé kò fẹ́ mi. Àdìó mo ti sọ fún ọ mo ní o fọkàn ara rẹ balẹ̀ èmi mo mọ bí n ṣe bá sọ̀rọ̀ tó fi gbà fún ọ fọkàn ara rẹ balẹ̀ ah, ah dénìkẹ́ ìwọ náà dẹ̀ gbà fún. dénìkẹ́ jọ̀ọ́ dákun fẹ́mi. ọ̀rẹ́ mi. so ibi ni ìwọ wà tí mo ti ń wá kiri látẹ̀kàn. ẹni tó dá mi dúró mà nìyí kẹyìn. Hm. ta làwọn. ọmọ àfẹ́fẹ́ yàwó mà ni. <laughs> ẹ ṣeun orúkọ tèmi ni àdìo adùnbárìmátòsí. ó pẹ̀lẹ́ ṣé wọ́n gbádùn ṣá ibi báyìí ló wà tí mo ti ń wá ìkiri tó dẹ̀ mọ́ pé nǹkan tá a fẹ́ ká fẹ́ ṣe ń wà very important wọ́n jẹ́ ọlọ́jà aré kò fà wọ́n lè sílẹ̀ jẹ́ lójó. wọ́n wá jókòó sí ibẹ̀ wọ́n máa ń rojọ́ ṣe é níkẹ́ ó máa ń lọ wọn náà ló fa ogun rárá rẹ mo ti sọ fún ọ mo ti sọ fún ọ wọn náà ló fa ogun òsì yìí o já mọ lọ já mọ. ọjọ́ kan pẹ́ẹ́lí àjọkọlọ àbí ẹbí <laughs> ṣe kò sí ṣe. kọ́ bá a sí náà ni kọ́ wà lẹ́ jẹ́ kí a wọ. ẹ ẹ wò láti ẹ nílé wò o hmm. mo bọ̀wọ̀ fún yín gan-an òun bí ò jẹ́ bẹ́ẹ̀ èmi ti sọ pé gbogbo nǹkan tó bá wá láti sàkánìjáyé mi ò fẹ́ ká pàdé mọ́ àmọ́ torí pé ẹjẹ́ nìkan tí mo bọ̀wọ̀ fún wọn òun mo ṣe wá yọjú sí. ọ̀dà kò burú ní tí mo wá rí yín fún ọ̀rọ̀ náà lé ni ṣùgbọ́n nígbà tẹ́tí ní tó kí n sá dúró tàbá yìí kó sí ní tábẹ́sì àádùn aṣọ náà ni ẹ̀yin iṣẹ́ rí madam lórí ọ̀rọ̀ ẹ̀yin àti ọ̀gá ni mo wá rí yín fún ẹ jẹ́ kégbé orí gbé kégbé orí gbé kò wù mí bí gbogbo ẹ̀ ṣe ń rí bí ti ń rí kódà ẹ wò ó kò sí ilé ọkọ tẹ̀ ń wo ilé àdánwò ni a máa yí bí báyìí a máa yí bí báyìí fún àwọn tí ń wa kelu náà ọlọ́run yìí dé wọn dànù sójú omi ẹ dákun ọlọ́run ní ṣe yín ní òwò ṣùkùṣùkù dá wáíwáí yìí fẹ́ kẹ́ ẹ dá ní ọ̀nà kẹ́ ẹ padà ẹ má ro gbogbo ohun tẹ́ ẹ rò mọ́ ẹ jẹ́ kó tán síbẹ̀ ẹ jẹ́ kó parí ẹ dákun ọ̀rọ̀ yóò ní dàrú ẹ ẹ ẹ tún ro wò think twice before you move ẹ jọ. ẹ wo dáàdi ṣé ọ̀rọ̀ tẹ́ sọ yìí kò ṣeé forí tì mọ́ mo ti forí títí ó ti sún mi ẹ̀mí mi ò gbé agbára mi ò gbé ẹ̀ ṣáà ní ní mi lọmọ kẹ gbàdúrà kí n kú. ọlọ́run ni jẹ́. mo fi ọlọ́run gba bẹ̀yìn ẹ jẹ́ kí jayé máa lọ́rùn tiẹ̀ kémi náà máa lọ nílọ tèmi bí gbogbo ilé yẹn ṣe tóbi tó kò síbi tí mo lè wá nílé yẹn mi ò ní ìfọ̀kànbalẹ̀ ìṣẹ́jú kan bí mo ṣe ń ké wíńdò ni mo máa ké nínú bẹ́jú ni mo in kitchen everywhere mo dẹ̀ pé mo pe ọkọ mi ní bàbá mo pè ní kọ̀kọ̀ jẹ́wọ́ fún mi oògùn owó ló ṣe ọlọ́run ò ṣe owó ẹjọ́ nítorí ọlọ́run kí ni jayé ṣe ṣáwa nìkan la nílé ládùúgbò ni àbó ṣe jẹ́ ilé tiwa nìkan ni ò sí fọkànbalẹ̀ táwọn ewé ti ń ké. ẹ fọkànbalẹ̀ gbogbo tẹ ẹ ní kéwù ẹ̀yin lẹ ń gbúrò wọn èmi ò gbúrò wọn àìmí ò gbọ́ wọn àti máa mẹ́wọn àjọ wọn ké ń sọ wọn pé sọ́tọ̀ wọn ò tó bẹ́ẹ̀ àmọ́ bó ṣe wá rí náà mọ́ ọ̀fọ́lá tèmi náà mẹ́ ẹ dákun Eh, eh, eh, ọmọ kíkẹ́ ara yín ní bẹ́ẹ̀ ṣe wà ẹ dákun ṣé bẹ́ẹ̀ ṣe wà nísìn ṣe ẹ̀fẹ́ sọ pé ẹ ní lọ́kọ kankan mọ́ àbẹ́ máa lọ títí báyìí wọn ní pé àwọn èèyàn sì rí tó bá tó bá dé báyìí. ẹ jẹ́ kí jayé wá ìyàwó tiẹ̀ síwájú èmi náà wá ọkọ tèmi síwájú torí kí ẹ̀mí mi tó bọ́ sílé jayé kí n tètè jáde nílẹ̀ kémi náà lè wí ọkọ mi tó máa fẹ́ mi bẹ́ẹ̀ ni torí mi ò lè wá kú kí ló dé ṣe jayé nìkan ni mo pé mo bí jayé jẹ́wọ́ fún mi tó bá jòògùn owó lọ ṣe ó dà ní ṣóńbi tó ti ṣe kó lọ sọ fún wọn pé òòdè lálàáfíà ó dìgbà tá a bá kú sínú ilé ẹ wo èmi ò padà sílé jayé o kó ní kálukú máa lọ́ọ̀lọ́ tiẹ̀. àdàmú yóò sì wù mí kẹ́ ẹ forí tì o ẹ má forí tì dópin ní àgbàlá o ẹ dákun o ọgbọ́n òṣogùn owó o ògùn àwọn gbèrè tí ń ké wọn àwọn àjàwọn ní olóògbé ni wọn o á wá nǹkan tí wọn máa jẹ fún wọn ò rí nǹkan jẹ ní ẹsẹ ń ké. kò sí pé bí ẹ bá ti gbé nǹkan tó máa jẹ fún ọmọ tó bá ti jẹ tó bá ti dákẹ́ ìgbà yẹn ò lè lè o àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o Ọlọ́run máa jẹ ẹ kú àpọ́nlé ẹ ṣé gan mọ́ ẹ ṣé o ẹ bá ń kí àwọn sista ẹ bá ń kí àwọn ọlọ́ba àmọ́ ọkùnrin dúró wọ́n dàkẹ́ orí wọn burú lọ́nà wọn. kẹ́hìn náà kẹ́ran ra o ah, ah, ah. ẹ má ṣe mẹ́sọ̀mẹ́sọ̀ o ẹ̀jẹ̀ ìbájà yé sọ̀rọ̀ kó jẹ́wọ́ o kó jẹ́wọ́. ẹ má wọrí orí kí wọ́n ní àbẹ̀mí ṣe ọ ní fọmọ rẹ bọ rẹ nígbòrí wọn wà burú ọ̀dà ẹ̀ mi. ọ̀dà kò èmi tí mo lẹ̀ pa tí mo straight tí mo nà báyìí ló yẹ kó bá tẹ̀lé mi ò mọ kó tó lára ọmọ ọ̀rọ̀ bọ̀ òṣì yẹn and besides kò gbọ́ ìbò ṣó lè sọ ìbò tó mi ni kò lè sọ ìbò tó mi ìwọ náà wò ó sọ èmi àti ẹ wò ó bá ṣe blend ògùn ege sí ẹ lọ́rùn òwúrọ̀ kan ṣe wá dàbí ọmọ èkó. <laughs> so ti ẹ rí ìdè tó ń. kí ni. àṣé ojú tó yẹ kéèmí àdìo fi ríran hmm. ni mo fi ń tẹ̀lé látijọ́ ah, ọjọ́ yìí. mo fi tẹ̀lé ṣé ń wà ríru rẹ ńlẹ̀ màá sọ wípé mọ́rọ́míkà àdìgbò ló ti pe ara rẹ̀ lèmi wà tẹ̀lé. sórí ó wá kó kinní kan tó ń sè fún mi báyìí. kí ni anything anything á ṣe fún anything kí nìyẹn. ó fẹ́ kó máa mú mi lọ èkó. ọ oh, ìyẹn ló kéré jù òun ló kéré jù nǹkan tá à ń sọ yìí. ó rí ra burú ni. Ah, ó mọ pé ìyàwó rẹ lẹni tó dúró ni ìwọ náà ó mọ pé ọkọ ọ̀rẹ́ rẹ ni ẹ wá dúró bí ẹ ń sòsì ẹ ń sórí burúkú. and so what ṣé wọ́n ókè ṣá ṣé o normal ṣá ṣé orí ẹ pé ṣá ah gbàmí lọ́wọ́ orí nuisance irú embarrassment wò lélẹ̀ ṣé wọ́n ókè ṣá irú nonsense wò lélẹ̀. kí ni jẹ́ sẹ́ńsẹ̀sì èmi sẹ́ńsẹ̀sì <laughs> èmi ì ń bọ̀ nílọpọ̀ ọ̀rẹ́ mi wá yóò ṣe wèrè fún gbogbo yín. Ah, ìwọ lóde mi wọ̀ bọ̀ sẹ́ẹ̀sì yóò tó bẹ́ẹ̀ sẹ́ẹ̀sì èmi. mẹ́tàlá yóò tó bẹ́ẹ̀ orí ẹ̀ dàrú orí gbogbo yìí mọ́. tó ti ẹ̀rí kan tó ti ẹ̀ pa mí lẹ́rìn nínú gbogbo rẹ̀ ni wípé aṣẹ́kọ̀ọ́gbẹ́ ìbò. ó hmm. ah, oh, oh, yẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ọ̀rẹ́ mi wo adétọ́ ìwọ ó ṣe tán fún mi. kí ni mo ṣe téèyàn kò ṣe rí kí ni ṣòtì àwọn embarrassment ní dẹ́nìkẹ́ embarrassment mo máa hate. ó máa ń lọ ẹni tá tiẹ̀ tu ẹni tá tiẹ̀ wá gbèjà gan ti ń lọ wo já mọ́ lọ ah, àmọ́ ìkà ni ọ adìyó adìyó ìjọ kìíní àná ó dẹ̀ ń bẹ̀ mí ó ń bẹ̀ mí ah, wo ọ̀rẹ́ mi já mọ́ lọ. ọ̀rẹ́ mi já mọ́ lọ fún mi já mọ́ lọ. ó ṣe ibi tó ṣe sí ló ṣe sí tó o bá ṣerú rẹ̀ fún mi ìlú ọ̀hún yọ ọ láṣọ àwọn òpó méjì wọ́n wọ́n ń ṣe rán yàmà yàmà. useless idiot. èmi náà rẹ̀ jọ sí ẹni kẹ́sàsì ìmú ọ ìmú ọ. ara ní nǹkan. àwọn wèrè ẹ̀ sì tó bẹ́ẹ̀. ẹ bàbá ẹ mọ̀ pé mò ń dá yín láàmú àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tẹ́sẹ̀ tẹ́gùn bá gún lẹ́sẹ̀ ní mọ̀ ẹ́ sí lákàlàkàtà lábẹ́ lọ yín lè fọ̀rọ̀ yín ṣe é fa ẹ ṣe rí ọmọ mi Fadékẹ́mi ó wù mí kó lọ sí yunifásitì àmọ́ agbára ò gbé èmi gan tiraka gbogbo ẹ̀ bó ṣe ń dọ́gbọ́n rẹ̀ kò kò kò gbà ẹ tó máa ń dànù kò kí ni mo lè ṣe ẹ sì wú ọ̀gá mi tí mo wá sọ́dọ̀ yín o èèyàn ni o èèyàn ni o ẹ̀wọ̀n ewu pẹ̀lú ẹ̀ kì í ṣe owó kékeré owó tí ń gbẹ gidi ni. Eh, ṣùgbọ́n eh, èyí ọgbọ́dọ̀ fojú lásán bá wọn sọ̀rọ̀ owó mi kọ́ jẹ́ pé gbogbo bùkátà sùkúù rẹ̀ àwọn ń wò gbé wọn ò gbé nígbà máa lọ kojú ọ̀gá mi fìrì pé eh, fàdékẹ́mi o ọ̀fẹ́ yunifásitì o ṣé mo ṣẹ́sì lọ́ọ̀ni ah, ìwọ̀n bá sálárì dín fún mi fún mi sì ń san déédé wọn ní àná kò bú ẹ jẹ́ n kọ́kọ́ dọ́gbọ́ kàkí wọn á rè yẹn náà torí Àbújá tẹ̀ ń wò àwọn kọ̀ǹtátọ̀ ní ọ̀fẹ́ yóò fojú lásán lọ àní lọ́ọ́ gbé ọ̀yà mo fẹ́ gba kọ́ńtà tí ò ní fi nǹkan kan tọ́nu tèmáyìn sọmáyìn ah lásán wọn mọ àwọdù bílíọ̀nù bílíọ̀nù fún pé ẹ lọ rí iṣẹ́ wá ni ẹyin ọ̀gá mi ni mo wá fẹ́ kẹ́ ẹ bá ń ṣe nǹkan kankan fọmọ yẹn tó jẹ́ pé tá a bá ti mú un déwájú rẹ̀ báyìí pé tó ọ̀rọ̀ pẹ́pẹ́ fúru ọ̀rọ̀ skul rẹ̀ ni o hmm, kó sì buwọ́ lù kọ́ mọ́ rán skul lọ tí mo fẹ́ àbíbò ni ìwọ́ ṣe sí. àjàṣà bàbá méjì nílẹ̀kùn hmm. bí ọba ṣe sí tán yóò ṣe sí ta ìwọ ó sì dẹnu kí wọn ní òtún rẹ ọ̀rọ̀ gà rẹ tó mú wáyé òní bó ti rè ń mọ bá bẹ́ẹ̀ ọmọkùnrin ọ̀hún ti ń bí ya mi dáadáa ti ń ṣe dáadáa fún mi. ẹ ti rán láti. ọ̀sẹ̀ lọ́sẹ̀ báyìí ni mo rí ní ìlú kólómù kólómù lórí àgbo. <laughs> ọ̀gádà ọ̀gádà. ọmọkùnrin ọ̀hún dáa púpọ̀ kódà láìpẹ́ ìlú tún pè mí fúnra rẹ̀ bọ́dún fati ń wó ṣe o gbogbo tí n fi ṣọdún fáwọn pátápátá èmi ò rí. àwọn bá fẹ́ wá sọ́dún fa ẹ̀yà sọ fún wọn kí wọ́n pe ògùn àti kàkà lọ kábìlà yìí náà tẹ̀lé hàn kéré ò lè pọ̀. gbogbo wọn pátá ni wọn wà ẹ níbi ọ̀rọ̀ wa dé dúró yìí ó rọmọ rẹ tó ń wò lè dúdú bó ní kó ṣe mọ́ ọ ṣe ọ tèmi ò ní lè bọ́ ọ dá ṣe báyìí wọ́n dé n ó ṣiṣẹ́ ńlá kan fún un bẹ̀rẹ̀ láti bí ẹlẹ́dàá rẹ̀ wọ́n wẹ orí rẹ̀ dànù ègún òṣì tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò bẹ̀rù rẹ̀ dànù ìṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ lẹ́dàá rẹ̀ dáadáa bá a bá ti wá ṣe léyìn tán mo wá ṣèpèsè iṣẹ́ ńlá tuntun ọ̀rọ̀ ṣẹ̀ yìí èyí nú àwọn àgbà rẹ̀ bí n bá parí rẹ̀ kan kò gbọ́dọ̀ jù báyìí lọ bí n ti báyìí. tíntín báyìí lánàá tá a ti tí fi sọ kò <laughs> tíntín la tá a wà fi wẹ̀ nǹkan bí aago méjì ẹ̀rù ọba mẹ́rin kọ́ wọ́n yẹ pé ńgbẹ́ ni ó fi ẹ̀kọ́ yẹ pé ẹni ẹ̀yin lẹ́wẹ̀ lọ́dọ̀ yín ni tí mò ń rohùn. ọ̀dà òun fúnra rẹ̀ lọ rí wẹ̀ bọ́ ọba sì ti wẹ̀ tán wọ́n jáde lọ òun bó bá ti wá di lóòrọ̀ ọjọ́ kejì ìwọ tọ ọ̀gá rẹ̀ bí bá ti rí ọba yìí tipátipá báyìí bàtà fi fẹ́ràn ṣògo òkú là ó dandan ó nífẹ̀ẹ́ gbogbo ń tọ́ ọba sì bá lọ sọ́dọ̀ rẹ̀ ó dandan kó ṣe fún ọ orí bóòrì bá ti fojú kan òòrùn báyìí yíyọ ní yíyọ àbó bá ti rí yọ gbogbo ohun tí bá ń bẹ nínú rẹ pátá gẹ̀rẹ́gẹ̀ báyìí ní ọmọ yọ sí ọ èmi mo sọ bí ọba wa rí bẹ ẹ wo hmm, àjàṣà hmm? ẹ mọ rírí. ẹ wá wo ní gbogbo ohun tí ẹ wá fẹ́ bá mi ṣe fún un fẹ́ kọ́ la oní fífẹ́ lọ o ṣe mọ̀ pé mo ọ̀gá ti níyàwó nílé mo sì mọ gbogbo bí ṣe ń lọ ìfẹ́ torí gbà tí ó wà kẹmọ̀ pé kíní mọ̀ yá gbà tí ó wà yí bìrì tí ó wà di pé mọ̀ ọ̀bá rí àwọn sáfẹ́ òun fẹ́ léyìn ọlọ́run ọkọ tiẹ̀ ń bẹ tí ó fẹ́ ń fẹ́ kí ọ̀gá tó a máa lè kí. kò lè lábẹ́ mi wá àánú tiẹ̀ ń la fẹ́ gbà lọ́wọ́ ọ̀gá rẹ̀ ká kó gbogbo ká ṣe kú fọ́ ọtọ ẹsẹ àdúgbò fún dúpẹ́ lọ bàbá tí mo ti máa dùn mí sọ̀rọ̀ rẹ nù dúpẹ́ lọ wọn. ẹ bàbá ọlọ́wà ti ti yín. mo ò lè gbà láéláyé ọ̀wẹ́ tí mo fọkàn tán ó wá ń wò mí ṣùṣùṣùṣù ó gbọ́kọ̀ àfẹ́sọ́nà mi mo lè gbà o. mọ́rọ́ ní ìkẹ́ ọkọ mi. ọ ìyá mi. tí o fẹ́ gbọ́n tí mo fẹ́ bọ́ sọ ẹ má jọkùnrin ó dájẹ́ méjèèjì lẹ o. wọ́n náà ló sọ pé ọ̀rẹ́ rẹ yìí ó fẹ́ mú ọ̀rẹ́ kú tó sì rè soríire lágbára lọ́wọ́ ẹlẹ́dàá mi. ẹ mo fẹ́ kó wá lọ ní sùúrù gidi o ìbá ń parí ẹ̀ ìfẹ́ gà láàrin yín mo fẹ́ kó rántí òwe àgbà kan tó ní káyàgò lọ́nà fún wèrè kó mọ̀ lè rí járọ́ náà lọ ni. ìyá mi mo ò lọ sẹ́kọ̀ọ́ mọ́. ọ̀dà tó bá rí báwọn ń pè ọ́ sákèsí kan ó fẹ́ kó rántí pé ó sọ mi pé lálàá kan alátòsí sọ yìí òun ní pé àti ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ yìí ìrànlọ́wọ́ yóò ti dìde nídìí èyí ẹ parí ìjà yìí méjèèjì mo sì fẹ́ kí wàhálà wà láàrin yín bó ti rí nù. kórè mú ọ̀rẹ́ kú mo ti bọ̀ ìyá mi ẹ ṣe máa. ta wá sí ta wá ṣe fàájì yìí tó tó ṣe kì í ṣẹ́rọ̀ náà. ó ní kí ẹ fún mi lẹ́nu lè ṣe mi ò feel like ṣe mo anything mi ò sí mood láti mo anything èyí ló lè force mi kúrò lékè dandandandan kí n tẹ̀lé yín wọ́n rí báyìí kó ṣáà ti try to mo ti tẹ̀lé yín jáde kí ẹ tún fẹ́ kí n ṣe mo ní mi ò lọ anything. wọ́n mú kó tún máa sọ fún un wọ́n mú nǹkan tó ń ṣe é ó dẹ̀ ní tọkọ bá kọ ni ọkọ náà ni a máa fẹ́ sórí ọkùnrin tó jókòó yìí ẹ eh, mo fowó ẹ̀ sọ̀yà o kò dẹ̀ kí n ṣàlejò mi ṣàlẹ̀ parọ́ fún un. Ah, ah, bébì tábánikà díjú kẹrin burúkú fi kọjá tẹ́ẹ̀rẹ́ máa fi tẹ̀lé àná mọ́ bẹ́ẹ̀ ṣe má dẹ̀ dání ẹṣin náà la máa gùn ẹni tí mọ́tò bá pa mọ́tò náà máa fi gbókò ẹ̀ ní tí mo kàn jẹ́ kó dá ẹ lójú pé kàkà kí omi jẹ́ ìbànújẹ́ tó wà lójú ẹ̀ ájò jẹ́ ayé. ó bá láàánú pàdé o ò sì ní ṣàṣetì mọ́rọ́ ní kẹ́kọ̀ọ́ mi n tó bá bá lọ ni kò rán o rántí wípé àdéhùn tó bá mi ṣe mọ́ gbàgbé o ìwọ náà ló sọ pé ìran méjì tó ṣe o n tó bá bá lọ ni kò ṣọ́ n tó bá fẹlẹ́ bọ́ṣọ́ rẹ ṣọ́ òun ni kò ṣọ́ lọ́hùn ibi tọ́rẹ̀ rẹ bá ti fọwọ́ rẹ sí báyìí ibẹ̀ ni kò jó gbé bó bá ti lóhùn òfẹ́ báyìí mọ́ ṣe o ó sáré bóun náà ṣe lọ tó ṣoríire bọ̀ lágbára lọ́wọ́ orí mi báyìí ìwọ náà borí rẹ kò ní yóò ti rí fún ọmọ. ẹ wo etí kankan yín balẹ̀ tí bá máa mú dépò tán báyìí tí mo túṣe ọ́ pàtó kéde lẹ́ẹ̀ma ọ ẹ̀yin gan ní dààmú mọ́ mm. ọ tó dé pẹ̀lú mọ́tò bọ̀gìnì báyìí ẹ̀wẹ̀ yín gan máa lanu ẹ ṣàfọkàn ara yín balẹ̀ ẹ jẹ́ ẹ ṣàmú dépò ẹ fọkàn ara yín balẹ̀. ìyá mi ẹ fọkàn ara yín balẹ̀ mo mọ̀ pé tí bá dépò máa kó èrò èkó máa kó wá mo ní dójú tì yín. ẹ dà mí ó sùn ó sùn ó dà ọkọ mi ẹ rè wá o ó dà jẹ́ ìyá mi ọkọ mi ó dàbọ̀. ọmọ mi ṣe jù ọ ọmọ mi ṣe jù ọ ó dàbọ̀. ọkọ mi náà ṣàṣetì èmi náà ò ní lọ́mọ lẹ́kọ̀ọ́ ọmọ mi náà wà gbọ́kọ̀ bọ̀gìrì lọ́mọ fi gbé mi ká. èèyàn kí bẹ́lẹ̀ kò tó bá lọ bẹ́lẹ̀ kò báyìí ọ ah! àwọn orí nǹkan wọn gbádùn o wàá fara balẹ̀ ṣó ti gbọ́ ibi tó bá fẹ́ rìn sí o free ilé ní ilé ẹ̀ ṣó ti rí ilé ní ilé ẹ̀ báyìí o free anywhere tó bá wù ẹni kò rìn sí. <laughs> ọ̀rẹ́ mi ò ṣe gan gbàtàdé ẹ̀ ń bọ̀ lọ́nà mo rí àwọn mọ́tò bọ̀gìdì bọ̀gìdì bọ̀gìdì èkó yìí ó ń lọ́fílì ah èkó yìí dùn ọ̀rẹ́ mi jọ nítorí ọlọ́run mi ìfẹ́ kó jẹ́ pé tí má fi lè mú ẹ jáde wàá lọ́mọ embarrass lójú àwọn ọ̀rẹ́ mi wọ́n ní ó lovely ó nice kí ló ń jẹ bẹ́ẹ̀ ó lovely ó nicely ó yà sọ kí n gbọ́. ó lovely ó nicely. ó lovely ó nicely ó náà ń blend lónìí yẹn so feel at home tó bá yẹ kó máa mọ jáde àwọn ọ̀rẹ́ mi yes ah ah mo ti rí fine girl mo ti rí beautiful girl ó má bàbá mi sọ àwọn èdè rádaràda yẹn mi ò fẹ́ o ló ti yẹ. ilé ìfà ìgọ́ o hmm. wà ọkọ̀ ẹ̀ ń kọ̀ ó máa ti lọ bí iṣẹ́ bọ̀ títí alẹ́. fún mi tì wọ́n fún mi tì wọ́n ọ̀rẹ́ mi yàn sílẹ̀ fún oh, ah, mi tì wọ́n lúkọ́ fún mi tì máa ń mì tì wọ́n ó ga má dojú tì mí lẹ́kọ̀ọ́ yìí o má dojú tì mí o. sọ fún we wípé nǹkan tó jẹ́ àwọn ológun jù ni wípé go further àwọn education ni go lọ sí yunifásitì ah, mà dọ̀wọ́ pé since tó jẹ́ pé nǹkan tí láti love nìyẹn mo ní láti ṣe kí ni wọ́n lè dùn ó dẹ̀ tún wá ní kàwé yẹn ní nàìjíríà máa ní ṣòro lọ sí abroad lọ́ka máa wò pé èyí kì í fárí <laughs> lẹ́yìn <laughs> ọkọ mi fowó nìyẹn o. àbí dájú náà ló dé ní. ọgbẹ́gà ẹ bá sọ yóò à ẹ bá <laughs> sórí díẹ̀ à ẹ lè kódà bá sọ ẹ lè fa ẹ bó òun <laughs> kọ́ lórí ẹ̀yìn lẹ́ni anytime. so you know money pick ẹ ṣe gan dúpẹ́. ọmọ dídí computer age láwọn ń sin òǹkulẹ̀ kó lè gbà mí lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ náà. ẹ ṣe gan mo dúpẹ́ o láti ìgbà tí dáàdì ti sọ̀rọ̀ yẹn fún mi mi ò lè jẹun mi ò lè sùn. kò sún o. seriously i was really excited. ó wà exciting láti gbà náà títí ti sìn ní sìn ní exciting náà. kò tún tó síbẹ̀ o ṣe mọ̀ ó lè ní nǹkan tẹ fẹ́ tẹ́ẹ̀dẹ̀ lè bá wọn sọ directly ẹ ṣáà pè mí understand the way tí dáàdi ṣe mú wa ìkan náà ni wa so ẹ má rí any barrier we are one she understand just call me and I'll be there for you. <laughs> èmi ọ̀gá ni ẹ we'll be there for you. àwọn èmi ọ̀gá ni ẹ. ẹ̀rọ dàdé inú ẹ filẹ̀ kọ̀mpútà age làwọn kọ́ mọ̀ get up. èyàn wá mí ìwúrí ẹ̀ ah. nígbà wàdà náà tó wá bó tẹ̀ tó tó wá jókòó ìyẹn ló bí mi nù. ẹ má bẹ̀rẹ̀ dàdé àmúláfikún mo wá fẹ́ get àwọn document fún bí o levels ẹ um, testimony ní secondary school and all that. ẹ eh, ẹ eh, so o ní level. mo ní. ah o ní o ní. and um, passport yìí ṣe. ah yìí ò lè ee kọkàn sáyé lọ ya passport mẹ́fà àbáfọ nínú àrẹ kò we mo gbé wíta gẹ. ìyá mo made international passport ìyẹn ló máa gba visa sórí ẹ tó fi máa lọ Oh, the visa ah kò ní kò ní anyway you know what To bá ti kó àwọn important documents ẹ wá màá lè fix a date pẹ̀lú ẹ̀ tá a lọ sí passport office ìyẹn oh. gbà <laughs> <laughs> oh, come on that dey be like eh embarrass me man i don't like it. <laughs> no me so ne. Eh, okay okay ah, inú gbogbo àmàmà. èmi bọ̀ bínú ẹ̀ ń dùn torí nǹkan tí wọn náà fẹ́ ká ṣe láti ń ṣe fún ẹjẹ ẹjẹ ìwọ náà òbí ta ti wà lálẹ́ àná tí wàá òbí ta tún wà láàárọ̀ ìbá rẹ̀ àtòrí ẹ̀ lé ẹsẹ̀ yín àbí ká lé ẹsẹ̀ lé tó túmọ̀ sí pé nǹkan tó fẹ́ òun là ń ṣe fún ẹ ìmọ̀ràn tèmi kan máa gbà ẹ́ nìyẹn sórí àwọn drinks tó ń wẹ̀ wọ́n lé díẹ̀ díẹ̀ o ara máa mú díẹ̀ díẹ̀ torí lè tó mu ní alẹ́ àná ẹ̀ mo bó ṣe ń ṣe ojú ẹ̀ tí ẹsẹ̀ ń wọ inú ara wọn <laughs> mo bó ṣe ń ṣe ojú ẹ̀. ẹ ṣe wọn kú oyin tí mo mú lánàá yẹn níṣẹ́ mi rí báyìí báyìí so ṣé pẹ́ rí mi lánàá yẹn bí mo pẹ́ rí mi. baby wo let's I forget ó bá mi sọ àwọn ọ̀rọ̀ kan lánàá mo dẹ̀ fún ìpè tí wọ́n fi lè sọ fún at least wàá lè assist wa ó ní ìdíṣẹ́ àlejò ẹ̀ka bagẹ́tì ṣe lè jẹ́ púpọ̀ ń sun púpọ̀ ń jí oúnjẹ sí wa lọ́rùn ṣé o mọ̀ mọ̀ kó tó bá bagẹ́tì ṣe ń sìn at least ìyẹn á tún kúrò liability yẹn á tún reduce lórí títà wa náà mo wá sọ fún pé kó máa wọ pé mo mọ̀ pé tí máa fi lè sọ fún ẹ ah mo trust ẹ kí wọ́n bá wa wá nǹkan ṣe sí. ah o ṣé òwe mi nípa tọwọ́ ṣẹ́ yẹn bó jẹ́ kí n máa fabọ́ nílò lọ́kà bó jẹ́ ilé olówó bọ̀gìdì ni kí n máa ṣe ọmọ ọ̀dọ̀ kí ṣáà ti fowó ránṣẹ́ sábúlé. tí gbogbo ẹnu ẹ̀ wọ́n ti ṣe ẹ́ sàn kí ló ti máa ṣe tó máa embarrass mi báyìí náà kò máa ṣọmọ ọ̀dọ̀ òun ò rí standard tèmi ni bébí má dà ló ń jàre kan tó nǹkan wù ló kàn máa ṣe tó bòtòbó tó bòtòbó ń tiẹ̀ ni má dà ló ṣàwúrẹ́ èmi náà mo dẹ̀ trust ẹ̀ kó mọ ọkọ̀ tó máa ah ṣáà àwọn tèmi náà bá rìn. ṣeré mi ní fẹ́ kó blame ẹ̀ gbogbo bí ojú ẹ̀ ṣe là mọ́ ló ṣe fi sọ̀rọ̀ ẹ̀ kò mọ́rú àwọn èèyàn tó ń bá tó tó bá mọ̀ ni kò ní request fún bóyá kò tẹ̀ fẹ́ lọ fún abọ́ àbó lọ ṣe ọmọ ah, fi lọ́kàn balẹ̀. baby at least o tó di ọjọ́ mẹ́ta tó ti dé kó náà mo ṣàwọ́ mo tí ń mu àwọn ọ̀nà kọ̀ọ̀kan yẹn kó náà ti blend mo máa ma embarrass mi mi ò láìkẹ́ o. fọkàn ara ẹ balẹ̀ sórí kí n tó sọ fún ọ̀rẹ́ mi kan àbí méjì àwọn àgẹ́ ìtíṣẹ́ tó wà òkè fún ẹ ṣùgbọ́n fọkàn ara ẹ balẹ̀ um, èmi ò mọ kóun náà tiẹ̀ ti ń gbóyún bọ̀bọ̀ mo rí kó ti ń try. yà yà yà màá kàn gbà ẹ́ níyànjú pé níta tó bá ti kẹ́ ṣe oṣù ọmọ jẹjẹ bẹ̀tẹ̀ èkó tí ń wo yìí ó lágbára gan ó lágbára gan oríko tí ń gbó ìbí jẹ jẹ ìwọ ló ń kọ àbí ṣé yá ẹ nìkan ló ń kọ ni. ọ̀rẹ́ mi ó ga o gbogbo ara ẹ̀ ló ń síkìn tọ̀ǹgì ó kàn ń dájẹ́ gbogbo ayé. ó ṣe mo dúpẹ́ òye ẹ̀kọ́ lèmi bá wa o nǹkan tí mo bá wa ni pé tí n bá ní mo fẹ́ bímọ fún Gbọ́láhùn kí ló rò. bímọ fún Gbọ́láhùn kì ah, ó sound bad. Ah, báwo ló ṣe sound bad. ọkọ ẹ̀ ń kọ́. ọkọ jọ kí ni kí ni nǹkan tó ń ṣe nílé tẹ́lẹ̀ kí ni kò wúlò kò sí nǹkan kò sáǹfààní kankan kí mo tiẹ̀ fọkọ gan so kí wàá ní pé ọkọ wo owó tó kọ́kọ́ sọ o ti bá bímọ fún Gbọ́láhùn nǹkan tí mo máa pọ̀ gan bọ́láwọn olówó ibi oríṣiríṣi ni bọ́láwọn kọ ok ṣé ká máa gbéra wa lọ sí hòtẹ́ẹ̀lì ká máa lọ ní night time àbí kí n máa lọ lọ weekend nílé ẹ̀ ìyẹn nígbádùn ah irọ́ mo ní láti bímọ fún un ìyẹn máa fún mi ní assurance pé tẹ́lẹ̀ tí máa ṣẹlẹ̀ lónìí wọ́n like mi o wọ́n like mi bẹ́ẹ̀ o ọmọ mi á gbógun ẹ̀ nǹkan tí mo sọ nìyẹn. ṣé gbogbo nǹkan tó ń ṣe fún yín ò tí ì tó. mo ní kò tó ah kò tó jẹ́ kí n bímọ kan fún tí bá bímọ kan fún màá wà important nílé ayé ẹ̀. kí ló fẹ́ káwọn ayé sọ. ayé ó ṣe wà nídìí pé kí láyé fẹ́ sọ ọ̀ọ̀ ayé bó o ṣe rè wọ́n á sọ bó o ṣe rè wọ́n á sọ so ṣe ayé ẹ̀ ni ṣó ti yé má máa ro ọ̀rọ̀ ayé o tó bá ro ọ̀rọ̀ ayé ibì kan báyìí ló máa wà tágó máa fi lọ. mo ti ń fẹ́ sọ fún ènìyàn mọ́ mo ní àwọn ti fẹ́ pí kí n sọ fún mi. ṣé mo pé o ti promise mi náà promise sí kankan pé o máa fi mí mọ Fáṣọlá o máa fi mí mọ Tinubu màá tún jẹ́ kí n mọ àwọn èèyàn jàǹkọ̀ jàǹkọ̀ jàǹkọ̀ tó wà nílùú èkó yìí ó ṣàwí pé mo ti o ti tú ṣùdí sálẹ̀ o ti rí nǹkan tí mo fi tẹ́lẹ̀ o ti rí nǹkan tó wà ń bì báyìí má gbàgbé mi o. mo gbọ́dọ̀ gbàgbé e. ìwọ ṣàfọkàn ara ẹ nígbà tí wọn ti ṣe nǹkan tèmi fẹ́ tèmi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ kò sí nǹkan tí wọn náà fẹ́ tèmi kò ní ṣe ṣórí gbogbo àwọn tó ń dárúkọ yàtọ̀ sí wọn yàtọ̀ sí Fáṣọlá yàtọ̀ sí Tinubu ó tún léèyàn kan pàtàkì nínú èkó mi tí mo fẹ́ kó mọ̀ òun ló ń pè ní MC Musili ah, ó ti gbórúkọ yẹn rí. rárá mi ti gbọ́ ta ló ń jẹ́ bẹ́ẹ̀. ó mẹ́ni tó jẹ́ MC. mi ì mọ̀ wọ́n. Ah, wà á wá mẹ́ni tó jẹ́ MC tó máa sọ̀rọ̀ nípa olówó èkó. Ibu. Ah, owó ní èkó wa bí mc musiri òdòdó yàtọ̀ fún yẹn a tún wá mú ẹmu àwọn èèyàn níwọ̀nba ìgbà tí wọn náà bá ti mọ mc mc á jẹ́ kó mọ̀ ipò òun tún àwọn nǹkan tó ń jẹ́ kókó sáré à àwọn nǹkan tó wà tó ń jẹ́ pápíkà mọ́ni àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fọkàn rẹ̀ balẹ̀ lórí problem aṣá ah, ti ń béèrè e. owó ṣàmì ẹgbẹ́ wa owó tó kékeré ni ṣùgbọ́n èyí tó ń pè lọ́rọ̀ yẹn ni kò sí nǹkan tó fẹ́ ṣe fún yẹn ah, ojú ẹ̀ ti rìn èmi kò má lè jẹ ìwọ náà wọn náà wọ́n tó wà lẹ́yìn wọ́n lè yọ sixteen naira sixteen naira nínú ara rẹ̀. ó ṣe ọkọ mi. kí ni mo wọ̀ yìí mo dáná mo dáná mo dáná kí ni mo wọ̀ yìí ẹ gbà mí gbà mí ọmọ ọkọ ah, ìwọ tí mo kò wá sí ọkọ wa jẹun owó fẹ́ wá fún ọkọ mi láwọn ayé máa bàjẹ́ ni sọrí wọn tiẹ̀ ká ọkọ ní ẹ̀ kátàlọ́ká tó wá fàbọ̀ fàdí yẹn ó yá. fún mi lówó mà mo fẹ́ fi jẹun ni mà. ṣé o síìkì ni. kò sí ìkọ̀kọ̀ mọ́. Ah, o ò lọ́wọ́ ni ṣé bẹ́sẹ̀ ló fi rìn wá bá mi sìn bó ṣe wà wíwà tí lé ní twenty years ah, nǹkan kò dẹ̀ ṣe é rárá. Ah. ọmọ ìlú wo gan ni ẹ báyìí. ẹpẹ ni mà. ẹpẹ ọmọ Ah, ìlú ẹ má ti dàrú Ọlọ́run yorùbá tó jẹ́ pé a máa fi ń yangàn ní pé kò sàtọrọ jẹ nínú ẹbí mi yorùbá máa ń yangàn gidi ni lórí wípé kò sàtọrọ jẹ òun kó a máa ń fa àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn yàn òun ni wọ́n sọ diṣẹ́ as big as you are pẹ̀lú gbogbo ṣọ́ọ̀bù tó di rù yọ̀nà yí yí yí yí kí n wẹ̀ ah ah, ah, ah, ah ṣọ́ọ̀bù rẹ lára èyí kẹ́ ẹ̀ kódà supermarket lélẹ́yìí ọjà òyìnbó ni mò ń wò yìí tí ò mọ̀ pé nìkan wà pàápàá ṣé wo mọ̀ pé tí wọ́n bá gbé gbogbo bọ́dì tó bá rìn láàrin àwọn ibì kan ó tó ẹ lóúnjẹ ó tó ẹ jù bẹ́ẹ̀ lọ àti gbàjẹ́ àtẹ̀yìn ẹ wàhálà ni ọlọ́run ti fún ẹ ní ohun tó máa jẹ kò yẹ kó tọrọ jẹ mọ́ ṣé o mọ bó ṣe yẹ kó lò rárá ni ah that is very bad anyway are you sure you need this help. bẹ́ẹ̀ni wọn. tí bá fún ẹ ní káàdì wá wá sí ṣọ́ọ̀bù. máa wá. ó dẹ̀ lè ṣiṣẹ́ dáadáa. bẹ́ẹ̀ni wọn this is my card mo fẹ́ kó o pè mí kó o dẹ̀ wá mi kò ṣe tí máa fún ẹ lówó tó wà tó ṣé orí ti máa fún ẹ lówó yìí tó bá tún bọ́ sí dìbára wàá tọrọ lẹ́ni wàá tọrọ lọ́la kò ní jámọ́ nǹkan o wọ́n níṣẹ́ lóògùn iṣẹ́ it is when you are working that you always have money to spend tó bá wùn ẹ̀ kó lọ ọ̀nà jẹ́ kó wo pé tèmi ni mo sọ but èmi kò fẹ́ kó mọ̀ yìí pé bó ṣe wà yìí supermarket nìyẹn bó ṣe wà yìí shoprite nìyẹn ọjà òyìnbó nìyẹn bó ṣe wà yìí mo wá fẹ́ kó ẹ bó ṣe máa máa ṣiṣẹ́ tó jẹ́ pé wà máa rọ́wọ́ jẹun èmi ò láìkí kókóbìnrin da tó yẹ bọ́ sí títì kó máa tọrọ owó kiri lọ that is not right and it's not good kó fi wọ mọ́tò. ọmọ tí nà wà lànà mà. wàá lè wọ mọ́tò wàá bá mi bẹ̀. kí lorúkọ ẹ. ó dàbọ̀ mà. ọ̀rọ̀ àìsàn díẹ̀ díẹ̀ o. abẹ́rẹ́ tọmọdé ìgbékiri tó lóun ò lọ́jà ẹ ẹwọ ẹ̀yìn ẹ wo wájú gbogbo ẹrù lónìí ó rẹ̀ yẹn ṣe máa da tó yìí tó máa lóun ò ní mákẹ́ẹ̀tì lẹ́ni tó yẹ kó ṣe wáyé ọjọ́ òyìnbó ni tí ò ní mọ̀ pé nìkan wá rárá tó bá jẹ́ kó mọ̀ pé shoprite ló wọ́n ní àti lọ àti sáré jù báyìí lọ́njọ́ yọjú. lọ́yọ̀. ṣé ìtọ́ ẹ̀ṣẹ̀ mọ́ wáyé. tí madam rose máa ń pè ní shoprite. Ah, ah, kí nìyẹn wá ṣe. ọ̀pọ̀ èyí máa ń fọ́n mi. ó jà mo máa rò pé ó já ni ó mọ́ mi ní shoprite. ọjà tó máa ń ná tó lè ná tán ah. irú ọjà yẹn tí irú ọjà yẹn ti bá gbà mú òkè ẹ̀rì mọ́ lọ́wọ́ à ń pè ó ga lára yín o ṣé gẹ́yìn ó dáa tó gẹ́fẹ̀ẹ́ yìí dín ní. ó ṣe fìyẹn lẹ̀ kó fìyẹn jù ká fèsì àti mo bà lè dáhùn tí n bá bà lè ru ọmọ yẹn tí n bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ tí wọ́n máa fi dé àárín òun ká ọmọ bí tára òun kù sí màá kàn máa léfò wọ́n máa wẹ̀ lọ màá <laughs> máa. ọmọ yìí dáa. <coughs> ẹ fẹ́ support wedding táyé ò ṣe fi pẹpẹ sùpù lẹ ọ̀rọ̀ tí fẹ́ bá yín sọ yóò wà important ẹ má bínú ẹ bá mi yí báyìí. ẹ wá àìsùn mọ́ mi ń bi yàrá sáfàrà ẹ tún yí ẹ wo nǹkan tó wà mí tọ. Ah, kí ló fẹ́ gbọ́ yẹn màá gba ilé tí wọ́n pẹ́ jẹ́ kọ́sítọ́mà wa ni. àǹtí ẹni sùúrù ṣé àwọn pé kọ́sítọ́mà ni wa ni. ṣé lè gbà kọ́ fọwọ́ yín nídìí ni. <laughs> ó ní kò lágbára. ìyẹn tí mo kọ́ ti ṣe ìwé tẹ́lẹ̀ mo kàn ń wò yìí màá gbá ilé tì ní. Ah. kí ló dé kí la gbé kílẹ̀ jù. ọ̀rọ̀ yà bí mi. wàá ah. gbá mi létí. bẹ́ẹ̀ ni ìkọjá yìí. má bínú o ó ti bínú má bínú. kò ń ṣe bẹ́ẹ̀ mo máa ń sọ pé bíbẹ́ sùn kò ti rẹ́dì wọ́n dẹ̀ ní kí n yí mo yí fún wọn kátó-kátó wọ́n dẹ̀ fọ́ pamíláwa nídìí. ó mà kàn rí díẹ̀ yìí mo ti máa ń rin lẹ́nu ọjọ́ mẹ́ta pé ó wà gifted ọlọ́run fún lẹ́bùn pé ọjà tó ní o àfojúbà má lè gbójú kúrò ní o kí n dẹ̀ pé kí n appreciate ẹ̀ pé kí n fọwọ́ kàn kí n kàn fọwọ́ pa ó hàn mí ni màá gbá yín létí ni màá fọ́gùn mọ́ yín lórí ni màá nà yín ni màá yaṣọ mọ́ yín lára ni torí yín dàrú ah, kí ló dé kí la gbé kí lẹ jù. ń gbọ́ ṣọ́kàtì sórí òpin ni ṣé o mọ̀ pé customers are always right ṣé o mọ̀ ni nígbà tó ti bẹ́ẹ̀ ṣeré tán bẹ́ẹ̀ tọkọ̀ bẹ́ẹ̀ ṣeré lásán o lè wá sọ yẹn di wèrè ó sọ́dá gidi mọ́ wọn lọ́wọ́ ṣé ó yẹ kó máa treat wọn bẹ́ẹ̀ láì bí ò sí bí báyìí ṣé bí wọn ni mo fi ṣọ́ bí báyìí tó lè yẹ kó máa ṣe dáadáa ẹ́ ìgbà tó fọwọ́ kọ̀ ẹ̀ ṣe ṣe ṣe ṣe ṣe àpábí tó fọwọ́ kọ̀ ṣé hàn lára ẹ̀ ni. ṣé tí wọn bá fọwọ́ pa yìí tó fọwọ́ pa mẹ́ ayé ẹ̀dá ayé kó yọ̀dà ayé kó yọ̀ bẹ́ẹ̀ kó yọ̀dà òun dà mẹ́ sí ayé ẹ̀dá. ẹ ẹ ẹni kò yìí tán ẹni kò yìí tán yìí tán yìí tán jẹ mọ́ jáde. kò jẹ́ kí n rí ẹ̀kọ́ pé kí ló tó máa ń ṣe báyìí ní ṣọ́pà èmi tí mo kú èmi ṣọ́pà tó rò pé mi mọ̀ nǹkan tí mo sọ tèmi yé mi náà sórí gbogbo ọjà tó wà lára ẹ̀ sórí ọlọ́run bá dáyàn tó á fi jíǹkì èèyàn mọ́ ni sórí gbogbo tó lòun fún ọ yìí ọlá ọlá ni lẹ́mi tẹ́ ọyọ́ ọkùnrin kan ò lè lù ẹ́ gbó tó bá fọwọ́ pọ̀ ẹ̀ tẹ́lẹ̀ omi fọwọ́ pọ̀ ẹ̀ tí mi tún fọwọ́ pọ̀ ẹ̀ tí wọ́n ṣe ń bẹ̀ tàbí tí wọ́n ṣe ń bẹ̀ o ò lè kú òbó ṣe wà ara yóò lè mọ̀ pé wọ́n fọwọ́ kàn òun kò sí nǹkan tára ara yóò lè mọ̀ kankan lára àwọn tó dẹ̀ máa ṣe ẹ́ lórí òun làwọn tó ní tó sọ pé o máa fọ́ létí o máa fọ́ you don't need to slap anybody all you need to do ni kókó gbára dúró fún customer tó bá ti gbára dúró fún customer ibẹ̀ lè retí tiẹ̀ ibẹ̀ lọ́lọ́run á ti fọ̀nà tiẹ̀ mọ̀ wọ́n ibẹ̀ ló ti máa gbowó lọ́wọ́ oríṣiríṣi oríṣiríṣi wàá gbọ́ lọ́wọ́ ilé wàá gbà lọ́wọ́ ilé wàá gbà wàá gbàjọ gbàjọ gbàjọ gbàjọ láwa di kọ̀kọ́ náà tí wọn náà bá dirú ilé lọ́jọ́ iwájú kò sí ní tó fi ń ṣèyàn àmọ́ ṣáà máa gbára dúró fún customer yìí má pa customer mi létí má dẹ̀ ràn jùmọ̀ wọn mọ́ Shoprite èmi mo jẹ́ kó máa yé wọn pé ọjà eléyìí àná ọ̀nà tán ni ọgbọ́ olówó ni owó wà lọ́wọ́ wọn wá náwó fún ẹ wá náwó fún ẹ fi yé ṣe yánmayànmá ẹ má bínú jàre mo ti bá sọ̀rọ̀ oníṣẹ báwo oníṣẹ ẹwà òkè mo wà òkè bẹbẹ súpù bóyá tó bàbá súpù rẹ ní ẹ lọgbẹ bàbá súpù wà fún ẹ ẹ má bínú ọlọ́pàá má wọlé o ti gbọ́ ẹ bá ti ṣayé fún kẹrin. ẹ ẹ kò àwọn ọ̀gá mi wà àwọn máa ti lọ patí wọn wọ́n ṣe máa lọ patí nìyẹn. o lọ patí bẹ́ẹ̀ ni at this time pé kí ló ti arábìnrin yẹn ṣe báyìí nù mo lè máa sọ fún several pé tí o kò bá ti sinú lé things cannot be the same ẹ bọ̀ kò kí ń gbọ́ràn kẹ́kọ̀ọ́ wà mí báyìí sẹ́yìn ni a lè bójútó a lot of things mí báyìí náà òun ló máa mọ bó ṣe máa dọ́gbọ́n kó àwọn kọ́sítọ́mà mọ̀ra tó máa lè ṣe pẹ́pẹ́ fúru fún wọn but now she's not here. ó lè jẹ́ jáde jáde lélẹ̀. Ah. Eh, kò sẹ́ni tó kì í jáde náà kò sẹ́ni tó kì í ṣe fàájì but you know you don't play with your business. ó lè máa mú ṣáìdà. báwo lọjà ṣáà má ṣubú o. ibi ló ti ń ṣe náà ọmọọṣẹ́ ọ̀rẹ́ mi ni shoprite. ṣé shoprite ló ń jẹ. shoprite lórúkọ ẹ ọmọọṣẹ́ ọ̀rẹ́ mi ni. shoprite ló ń jẹ ee what a lovely name shoprite pẹ̀lú ògo náà fún ti jẹ́ shoprite ẹ̀ èmi ni màá ra gbogbo ìlú inú ẹ̀ tán ah. <laughs> gbogbo ọjà tó wà nínú ayé mi màá rà tán ọlọ́run ẹ̀ sórí sórí òun mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń owó òdẹ̀jọ́ báwo la ṣe fẹ́ ṣe ọ̀nà Ìbàdàn. ọ̀nà ọ̀nà ah eléyìí kì í ṣe lẹ́gbọ̀lẹ̀ náà Ah, ṣe ṣe fẹ́ compare ilé sáwọn ọmọ tí mo ti gbé fún ẹ come on. àgbàgbé bóyá level mi ni àbí kò ń ṣe level mi ṣé gbogbo ọmọ tó wá kó wá látijọ́ ẹ̀ ní level mi ni ah, gbogbo yẹn lẹ wò sórí mi torí pé mi fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ ni ó gẹ̀ẹ́tẹ̀ sórí gbogbo ọmọ tó ń kó wá látijọ́ ẹ̀ ọlọ́run bá ń gbọ́ kò sí ilé tó lálùbáríkà nínú gbogbo wọn bọ́n tó mọ ẹbí mo ṣe ń wo sórí bó ṣe tán gba ẹtí mo wọ mú kó wọ pé ah, àlùbáríkà ló ń lọ yìí hmm. mi ò dẹ̀ fẹ́ kálùbáríkà lọ́nu ayé mi jọ́ tó yọ̀ ní ọmọ tí o ti bá sọ̀rọ̀ ó ti mọ̀ pé ó ní àlùbáríkà lára. n kò lè yẹ nǹkan tí mò ń rí òòrò rí rárá nǹkan tí mò ń rí òòrò nǹkan tó wà máìndì mi ò ní o ò gẹ́tẹ̀ o ò dẹ̀ jọ. gbọ́ farabalẹ̀ kí ló dára ẹni gbóná báyìí sí lórí ọ̀rọ̀ obìnrin dènà mi ò ní mi níbẹ̀ parí iṣẹ́ but first of all so yí transaction tàṣítẹ́lẹ̀ o sì ní balance tó máa fún mi tó bá balance me up ẹ̀hẹ́n àwa lè bọ̀ sí the next transaction màá bẹ̀ bá ilé ìsọ̀rọ̀ ó ti yé. mo ilé yìí ò sí ní tiẹ̀ ọkùnrin eh, tó máa bá mi sọ̀rọ̀ owó lórí ilé kó wọ̀ bá mi bọ́ mọ̀ sọ̀rọ̀ kémi àti adéjọ wà ní ọwọ́. Ah, ok bí a kò lọ bá sọ̀rọ̀ fúnra rẹ̀ no no no no a ah, kò lè bá sọ̀rọ̀ fúnra rẹ̀ ṣé kí n bẹ́ẹ̀ pé. ṣe ṣe ẹ ò pọ̀ ni màá ṣe fún mi tó bá bá mi bá sọ ló máa fi wà easier fún mi láti sọ pé èmi àtẹwọlé bá everything there goes. èmi mo lè bẹ́ẹ̀ ṣe ọmọ mi wọn ṣe máa bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ máa bẹ́ẹ̀ bá a sọ̀rọ̀ pé o kò máa ní láti pè ní o máa tẹ̀lé straight ni lè fẹ́ máa fọ́kọ̀ ẹ̀hẹ́ ó yá kó wá kó wá balance mi. ẹ bó létí ẹ máa lọ gbà má tẹ̀lé ẹ lọ. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti jọ ń fẹ́ra wa nígbà tí ó lówó tí ò ní nǹkan kan tó yẹ pé jíjẹ gan tipa la fi ń jẹ oúnjẹ ọjọ́ kan ó wá ti lówó tán sìn àwọn mọ̀lẹ́bí ẹ̀ bá ní kí n fòkè níṣó pé mi ò kí n ṣèyàwó gidi nígbà tí nǹkan ti wà lọ́wọ́ ẹ̀ nọ́mọ̀ ń sìn pé mi ò kí n ṣèyàwó gidi bàbá ẹ jọ̀ọ́ ẹ lọ́wọ́ ẹ má kí tèmi gbé. ẹni tí wáyé ọ̀ráyé ẹni tó sì ráyé iṣẹ́ táyé ń ṣe ṣọmọ ọkùnrin ọ̀hún sì wù ọ́ láti fẹ́ ń tiẹ̀. bàbá ohun mi fẹ́ o mo fẹ́ wà ní ẹ̀pẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ kí n darúgbó kí n dògbò síbẹ̀ kí gbogbo eyín ẹnu mi báyìí kó kúrò kí lè ṣe wà nù lẹ́. àṣẹ́gun ó ti rí bẹ́ẹ̀ ó sì ti ṣe bẹ́ẹ̀ ibi tá a bá ní kí gbégbé ó mọ̀ gbé ibẹ̀ ní í gbé ibi tá a bá sì ti ní kí tẹ̀tẹ̀ ó mọ̀ tẹ ibẹ̀ náà ní í ó rí jà tó ń jà lọ́wọ́ yìí ọjà lájàgbá yìí àjàgbá yìí báyìí ń tara bí irun orí ti gbà yìí lórí arúgbó tẹ́jì gbà yìí lẹ̀kẹ́ ń gbà yìí lọ́rùn ọ̀sán yìí aṣọ funfun ní gbà yìí lára òkú ìwọ ló mọ fi gbogbo ọjọ́ gbogbo àkókò gbà yìí lójú ọkọ rẹ eléyìí tí mo wí yìí ti ṣẹlẹ̀ ó sì ti rí bẹ́ẹ̀ ẹ wá mọ́ rélé bó bá ti dijọ́ mẹ́ta lónìí wọ̀tọ̀ èmi wà n ti ń bá fún ọ bọ́ ọ bá ti lù bí mo ti ní kò lù ó ti rí bẹ́ẹ̀ ó sì ti ṣẹlẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ mọ́ rélé ṣe bàbá ẹ pẹ́ fún wa o ẹ ṣe kílé o. ìyá ẹ jẹ. relax díẹ̀ wá. ẹ̀ẹ́n wọ́n ṣe o. díẹ̀ wá. ok. farabalẹ̀ ṣúgbọ́n ọ̀gá ẹ̀ owó owó yẹn gbà owó ni màá fi tọ́jú. mo ò fẹ́ wàhálà àǹtí mi. kò sí wàhálà òun kò sí wàhálà ó pọ̀ jùlọ ṣé òun ló ṣe rí ni dídé kó jà gẹ́gẹ́ dídí yìí ó pọ̀ jù yíyí eléyìí ò ṣe shoprite òògùn wẹ̀ ni national stadium ìbẹ̀rù ní kò yẹ ẹ̀sìn tó má bẹ̀rù. Hmm. ilé nílé ẹ̀. Oh. Oh. ẹ̀fún àbẹ́ẹ̀dì shoprite súnmọ́ súnmọ́ súnmọ́ bí súnmọ́ bí ìyá súnmọ́ bí báyìí shoprite orí báyìí ẹ ti wá bàjẹ́ báyìí ṣorí báyìí ẹ ti bàjẹ́ tó pátápátá báyìí so téèyàn bá tiẹ̀ ṣèyàn lórí bó ṣe máa ń rí leléyìí so mo ti ṣoore ṣe fún ẹ báyìí. shoprite ó wá ní kó wá máa jẹun tí mò ń jẹ àbí àyákù ẹ̀ tí mò ń jẹ lókùn tó fẹ́ máa jẹ ayé ẹ̀ ti bàjẹ́ láti èmi lọ ayé ẹ̀ ti bàjẹ́ láti èmi lọ bí mo ṣe sọ sórí tó bá wá dìde mi báyìí sórí wà wá rìn lọ bí ẹni tí pé ò ní padà mọ́ láyé mo ti wá rán ẹ níṣẹ́ ẹdẹ tòrùtòrù báyìí tó bá wá lọ òní dé ah shoprite mo di ojú mi right now ó yá dìde kó o sá lọ síbi tí mi nígbò ẹ mọ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni kò ṣe rí aṣáláyé bàjẹ́ ní gbogbo ẹ̀yìn ọkùnrin pátápátá tí mo gbalé síbí fún ẹ tó ní wà fún mi lọ́kàn balẹ̀ aṣáláyé bàjẹ́ lẹ́yìn ọkùnrin sóhun tó bá ṣe fún mi lélẹ́yìí ọmọ ọ̀dọ́ mi tó jẹ́ pé ṣìṣe gọ́ta tẹ́lẹ̀ bá dé àjẹ́ńbẹ̀ tí wọ́n bá dé àjẹ́ńbẹ̀ gbogbo wọn ni wọ́n ń jẹ́bẹ̀ ni wọ́n bù wọ́n fi ṣomi ìṣọwọ́ why do you think I call her shop night. oògùn ló mo ní ìtìmá ti rí báyìí mi mọ bí mo ṣe mọ. bọ́ọ̀lù ṣe máa jójó lásán tó máa kọ ọmọ ọ̀dọ̀ mi mọ́lẹ̀ kò lè jójó lásán lóòótọ́ ni ọlọ́run má jàrí jàre jọ ta ló gbalẹ̀ ìfún ẹ. wo ni. ta ló ń ra aṣọ sí ẹ lọ́rùn. wo ni. ìwé ìwé náà mo ló jẹ sílé. bó ló ṣe gbogbo ẹ̀ náà. òótọ́ ni ọlọ́run má jàrí jàre ṣé wàá rí o ti rí jàre báyìí o dẹ̀ lórí láyà o dẹ̀ gbé ọmọ isn't it tó bá di màá prove fún ẹ pé èmi lè gba ilé yìí. má ṣe bẹ́ẹ̀. kì í má ṣe báwo mo ti ṣe é sórí orí burúkú lẹ́yìn ọkùnrin kí ọmọ tiẹ̀ lè ní ìfọ̀kànbalẹ̀ kọ́kọ́ lórí yín òròpó tí o ti rí òròpó tí o ti rí ìyá alárùdálẹ̀ òun náà owó tèmi sórí ọmọ ọ̀dọ̀ mi. má wọrí nígbà tó bá di lọ́la táwọn tó máa du ẹ̀ta wá du ẹ̀ta tó bá dé kó o sọ fún wọn wípé ọmọ pé that is why I did everything on my name ikú ti pa ẹ́ no don't don't asun uh, oyin oyin ní fún oh, you are free to sleep tonight tó bá bí ẹni tó bá di lọ́la àwọn tó bá ju ẹsẹ̀ tàmá débi tó bá débi kò sọ pòlò bóyá ìyá ẹ̀ ló gbà lébi. ọ̀dọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni. àǹtí àǹtí mi sọ̀rọ̀ kí lé wọn nìyí ló ṣe wà tiẹ̀. ọkà èmi àti ọ̀yọ́nkú tú bàbá pọ̀ nílé wọn ni àdé ṣe kọ́kọ́ o. kí ló pa wà sí tú bàbá náà. àpọ̀jẹ́ ń sọ̀rọ̀ jẹ ni wọ́n á ṣe kọ́kọ́ o. ẹ bò kí ni wọn náà ṣe pẹ̀lú ẹni tó mọ̀ pé ó close mọ́ ọ̀gá ẹ̀ wọn náà ní dẹ̀ náà ìgbà tó títú bàbá gan bá pè é wàá dẹ̀ ṣàlàyé fọ́gẹ̀ pé àkọ́kọ́ báyìí báyìí báyìí ó ṣẹlẹ̀ o ẹni báyìí báyìí ní kí n wá o ṣé kí n lọ mi ò ṣe é ṣe nǹkan nìyẹn náà o so kí wàá nìkan tó ṣẹlẹ̀ sí ó ti lé ẹ̀kọ́ jáde pé ìwọ máa wọrí ìtẹ̀ ṣùgbọ́n máa lọ tó bá ti di ọ̀túnla kò wá rí mi má ti pé má ti gbàdùn nígbà yẹn. léṣe gan máa wọrí léṣe máa. kó tó máa ṣàwọn ọmọ sí i tó bá fi yọ sílẹ̀ kí yẹ kó máa ṣomi sí irọ́ ni wọ́n ní dúró síbi tó fi wọ́n sí ibi tó bá fi yọ sílẹ̀ kó máa ṣomi. 咚隆中，请个炉。 máa sanwó ẹ̀ dúró ti dé nìyẹn wọ́n ìwé fóònù mi rí gan máa wá ti fẹ́ pa mí fún ah, ló ṣẹlẹ̀ bíbà. hello. ẹ̀hẹ́. sexy sexy but ẹ pé kò ní. Baby scatter body go down. Show me show me your body now. Sexy sexy but not dinner. Máa sọ ẹ pé kò ní. Bóyá ṣì gẹ́gẹ́gẹ́ má lọ fara church, where I scatter body Your phone, I quick nǹkan tí mi ṣe báyìí wọ́n ní láyé láyé ni kí n kúrò nílé ọmọ àwọn. ṣé wọn mọ̀ pé olóyún fún ọ ni. Ah, mo sọ ìyá àgọ́ mọ̀ kí mo lóyún fún wọn ṣáà ní mi ò lè fẹ́ ṣáà pé kí n kúrò nílé ọmọ àwọn wàhálà yẹn ni mo ti wà látijọ́ yìí. kí wàá máa ṣe ń sìn. wọ́n ọ̀rẹ́ mi ǹjẹ́ tó yìí tiẹ̀ ni kí wọ́n á sọ fún ẹ kí n tó máa bá ti tèmi lọ ni pé sọ fọ́kọ ẹ tó bá di bí yàrá rẹ̀ máa kàn máa kẹ́rù mi wá títí di ìgbà díẹ̀ tí máa fi sọ̀tara mi àwọn. ṣùgbọ́n bá tó fi. ẹ mo mọ̀ ọ́nà ẹ̀ tó bí tó sìn fún. ayé àdàpọ̀ ṣe ṣe wọ́n sí tó mọ̀ kó tó lè kúrò lọ bẹ̀rẹ̀. Mm, mi ò rí lè mọ sítórì yẹn ló ń gbà yẹn. ọ̀rẹ́ mi ti gbà sílé ló lé mi kúrò lọ bàbá tó sì gbogbo ọkọ mọ́ mi lọ́wọ́ so mo ti gbọ́ pé láyé mi mi lè gba ọ̀rẹ́ kọ̀ọ̀kan tira mọ́ ṣé o ti gbọ́ má dúró mi. Ah, ok ó ń sọ pé mi ò lè dúró sílé ẹ̀. kì í ṣe èèyàn understand me náà láti understand me ṣe bó lọ́kọ̀ọ́ lọ bí àwọn ibi ọ̀pọ̀ ènìyàn àbí kó lọ sí hòtẹ́ẹ̀lì kó ṣe lọ sí hòtẹ́ẹ̀lì fún ìgbà díẹ̀ wọ́n mi rò má bínú ọ̀rẹ́. kí ló bẹ ọkọ mi ṣé bí màá tẹ̀ ṣì dúró sí ìgbọ̀nà kí n tó lọ máa bẹ àwọn ẹbí ọkọ náà. wo mo ní mi ò lè. má wọ́n rí ọ̀rẹ́ sí yé mi. ṣé wọ́n bínú sí i ni. bínú. nǹkan tó ṣe mí kó tó wá rí kìtà rẹ̀ ó pẹ́ kó tó bínú. tì mí ẹ̀ ń sọ fún mi pé gbogbo nǹkan tẹ̀ ń sọ fún mi nípa dáàdì kò tọrọ ni. reason tí mo sọ pé kó wá dé sọ́dọ̀ mi yẹn mi ìfẹ́ kẹ́gbọ́n mi mọ̀ pé mo ti dé ṣó orí gbogbo owó tó ń sẹ́ǹdì sí wọn pé kó máa fi kọ́lé irọ́ ni o ẹ̀gbọ́n mi ò kọ́lé kankan ṣé ni wọ́n ń fowó ṣe fàájì obìnrin ni wọ́n ń kó àwọn onídìí ńláńlá ìdírí àpàtà àpótí ajé lẹ́gbọ́n mi fowó ẹ̀ ń gbé o ló ń fowó ẹ̀ gbé wọ́n kàn ṣe fàájì lọ́tùlọ́tù ọ̀rọ̀ wọn ti sún mi mo bá wọn sọ títí títí tí ẹ̀gbọ́n mi ò gbọ́. bọ̀ dáàdì send picture lóríṣiríṣi sí mi wípé lẹ́yìn ẹ ti complete fàdékẹ́mi gbàgbé picture irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣáà farabalẹ̀ tó bá ti di ìrọ̀lẹ́ ọ̀la màá mú ẹ lọ síbi tẹ́gbọ̀n mi wà kó wá wọlé tí wọ́n kọ́ gbogbo fàájì ni wọ́n ń ṣe. àǹtí mi kò yí zi o tẹ bá mo mo ṣe ń faṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ torí pé mo mọ̀ pé bí mo ṣe fi ilé sílẹ̀ kò yí zi pé kò wá òkè. èmi náà mọ̀ pé kò yí zi akọ iṣẹ́ ló ń ṣe. ọ̀rọ̀ yẹn dùn mí gan ó dùn mí gan ìwà ẹ̀gbọ́n mi dùn mí gan ó jọ mí lójú mi expect kan tí mi ń ṣe

àǹtí mi kí ló ń ṣe yín hmm. Hmm. àǹtí mi mo ní kẹ́ má ṣe oyún àfìgbà tẹ́ ẹ ṣe ẹ ṣẹ́ni tó bímọ tí ò ní bàbá ṣé kò kí ń gbélé ayé ni ẹ àǹtí mi àǹtí mi àǹtí mi ṣe báyìí ẹ ẹ ta ni mo fẹ́ pẹ́ báyìí nísìnyí àǹtí mi ẹ wo. ìwọ o ò ní pààyàn lórí ń jòló ti rìn. àná náà ni mo ṣe lórí tí náà mo ṣe lọ ṣe. táwọn àdúrà yẹn mèsì o ò lè lórí yẹn mèsì èrò náà kí ni díjú ẹ ní parí ẹ̀yìn kìíní sórí yàrá tí ń bẹ ní ibi lẹ́yìn ìsàlẹ̀ lọ́hùn yàrá ọ̀tọ̀dọ̀ tiẹ̀ nù ibẹ̀ lọ́mọ ẹgbẹ́ ti yẹn tó kù yìí yàrá àlejò ni sórí tọ́ba wọlé báyìí ìwọ yàrá tó wà gẹ́gẹ́ bíi yàrá tiẹ̀ nù èmi à ilé kọ́ ilé tẹ́lẹ̀ǹtì ilé kọ́ ilé tẹ́lẹ̀ǹtì àwọn èèyàn ọ̀dà ọmọ ìyẹ̀ yìí wò fún bá jáde ó tẹ̀ tó láńlọ́ọ̀dù nígbà pé owó dáadáa owó mi dà irọ́ sì ni ẹrù ni ẹ tú ọlọ́run sì ni fún ọ but baby nǹkan tẹ sọ fún mi kọ́ lélẹ́yìn ẹni tẹ bá ń kọ́ tán ẹ máa fún mi ní yàrá méjì ni. Ah, ah, dọ́tà dọ́tà ìwọ náà ṣe ń ṣe báyìí akọ ah, mi ìrọ̀ nífẹ̀ẹ́ lè ṣe àkọ́mọ̀ ẹ̀rù kí ẹ má kọ́ yọ ọdẹ tẹ́nàtì ní bà wọ́n burú bí kọ́sọ̀mù wọ́n ti máa du ẹrù olúwẹ̀ èmi ò sì lè gbà kí wọ́n mọ wá yẹn tí ọ̀dà wò. ẹnjíníà jẹ́ ká mọ̀ wípé flat nílé yìí and a ti dàgbà ju ká máa gbé yàrá kọ̀ọ̀kan lábí so bóyá kólúkálukú wa mú wọn one flat ìyẹn wà òkè. mo máa ní jẹ ẹ máa máa ní jẹ àákọ mi àákọ mi ẹ sórí sórí oúnjẹ tẹ́mi àdé bá jáde báyìí èmi èfẹ́ kọ́ wà lẹ́yìn mi máa fẹ́ kọ́ wà wá jù ni. kí ni máa rí sí ọlọ́run ni kẹ́sì ẹnu bíbélì àti kùránì lẹ́ẹ̀tì máa rí sí ọlọ́run ẹ máa rí sí ọlọ́run látara àǹtí ọlọ́run gan da àdúgbò ah, kan ń wò mí ládùúgbò pé níbo mò kó àwọn kiri mò ń ah ibi ni <laughs> ibi mò kó ibọ ah wọ́n gbà. <laughs> àwọn tí wọ́n ló tún dé wù wọ́n ní mi láwọn yọ mí lẹ́nu ebi tí wọ́n sọ fún wọn mo ní no this place don for out for rent wọ́n tà pé to rent to let mo ní no to rent kẹ́kọ̀ọ́ sí wọ́n máa pè wọ́n fẹ́ gbalẹ̀ tipa. wọ́n ní bá kó o ti rí wọn wo ilé tí wọ́n ń kọ́ ìdí ààrẹ mọ́ òkè máa pò ó kó ogun nǹkan tí wọ́n fowó ṣe. táàmù wò fadikẹmi wọ́n ti pọ̀ tiẹ̀ ni kí ló wá nàìjíríà. dáàdì mo ní kí n surprise yín ni. irú surprise o tí wọ́n lọ sọ fún mi yìí ah, irú surprise wo lọ sọ fún mi ṣé ebi bàbá ń bọ̀ nàìjíríà kò yẹ kí wọ́n fóònù pé ta ọ̀ ń bọ̀ nàìjíríà o kí wọ́n á parí ẹ̀ tìrù tìfọ́n ní airport. Ah! anyway dáàdì kí lẹ́ ń ṣe gbogbo bíbáyìí torí bíbáyìí ò tiẹ̀ wà ókè. Okay ẹ mi mọ̀kọ́ tẹ̀ ń ṣe bá àti báwọn pẹ́ fẹ́ ṣe fàájì kí ló tẹ̀ lọ sílé wa tuntun kẹ lọ ṣe fàájì kẹ gbé wọn lọ síbẹ̀ kẹ lọ ṣe fàájì. àwọn tí wọ́n san náà ni kíláyàn fọwọ́dì ni wọ́n wá àní wọ́n wá gbábẹ́ kí wọ́n fún akẹ́ni náà wọ́n parí ẹ̀ náà ni wọ́n ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni kò ní pẹ́ parí. ẹ ẹ jíjà ni ẹ jíjà ni sífẹ́ jíjà ni ọgbọ́n agbọ́n bí ṣe ṣe nǹkan gbowó lọ́wọ́ olúwa ẹni mo wá ń darí ọ̀gbọ́n ẹ stop ẹ stop tìmẹ́tì tí wọ́n lásìkò lọ́wọ́ ká tún kọ̀tínú ká máa bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ì parí. ẹ dadi ṣe bí ẹ send picture sí mi. ah ẹ ti sáyìn ní gbogbo ohun tí mo fi ránṣẹ́ sí ọ ti sáyìn ní ah àwọn architect bí ó ti rínu kékeré wọn fẹ́ kọ́ parí lé wọn kọ́ ti sáyìn àwọn ibìkan gbogbo fọ́tò tí mo fi ránṣẹ́ sí ọ bí léwo sì parí nu ẹ ń di mi fadékẹ́mi ṣó ti rí wọn ṣó ti rí gbogbo fàájì tí wọ́n ń ṣe. ṣé ìwọ ni jọ́sibákàdé ọkọ̀ parí ẹlẹ́nu bí ẹnu ekò lò mọ dáhùn jàre. dáàdi ṣe mọ̀ pé mò ń faṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nílò ìbò ni nínú òtútù ẹ lè mọ ni ẹ lè mọ ọmọ gbogbo ẹ ni mò ń ṣe torí mo mọ̀ pé kò yí sí fún wa ní nàìjíríà bíbá. ẹ ẹ ṣiṣẹ́ ń sọ́mà ni kí ló dé ọkọ ọmọ iṣẹ́ lásìkò sọ́mà náà jẹjẹ. dáàdi sọ́mà three months ni sọ́mà. ẹ ẹ mọ wọrí gbogbo ẹ fẹ́ parí dáàdì ẹ disappoint mi mi ò tiẹ̀ expect ẹ látọ̀dọ̀ yín rárá pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe nítorí yín a kò dáa ẹ wò wá tí mi ó dà fún ẹ tó tó tẹ̀lé. màá sọ fún yín ìwọ òṣìlẹ̀ ń wù ṣe ti gbọ́ ìwọ òṣìlẹ̀ ń wù. ọfẹ tẹ àdìmọ sọmọ mi rú. ẹ̀yin àgbàyà burúkú yìí. ṣé wọn bá bímọ ni. ẹ ẹ ẹ kó sì lọ àgbàyà níyín. wọ́n rà ní ọ̀dọ́. ẹ tẹkẹ ẹvin díẹ̀ ẹ ní sùúrù ẹ má ti lọ wọn lè ta òtẹ́ni fẹ́ fún wa ń kọ. ẹ ń fún yẹn jẹ́ ìsìn àwọn àlejò eh, náà. ẹ má ti lè ní sùúrù. ẹ ṣe sùúrù ẹsẹ̀ mọ̀ lọ kú ni àbí wò wà láàbọ̀ báyìí. Ah, ok ẹ má pẹ́ ok ẹ má eh. pẹ́ ẹ ń kọ́ wọn bá fàájì yàn jẹ ni. Eh? Ah, ah. ó ga o. ok tí ẹ dúró náà mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè and the first one ni pé ìgbà tí mo béèrè orúkọ lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan ó sọ fún mi pé orúkọ Shoprite ah, ó wà nínú mi ó ń yà mí lẹ́nu bákan how come tí orúkọ èèyàn fi máa jẹ́ Shoprite mo wá wò pé bóyá òun ò fẹ́ náà tán fún mi òun háìdí ara ẹ̀ fún mi àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn ṣé orúkọ ẹ̀ gbọ̀ngàn ní shoprite. ẹ wọ mo ṣe bí Adéníkẹ lóko tí àti bàbá fún mi. how come tí ó wá sọ̀rọ̀ ẹ ní shoprite anyway má ti wọrí ó ti yé mi ó gẹ̀tẹ̀ ẹ ṣorí second one tí mo fẹ́ béèrè òun ni pé kí ni reason gan-an tí o fi ṣiṣẹ́ aṣẹ́wó. mo ń ṣaṣẹ́wó dídà ló dà tí ọmọ dẹ̀gbẹ̀ ẹgbẹ́ òṣèré ọkọ̀. kì í sì ṣe ìtòlò tó gbàbẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ tó rè wọ́n ṣe é bó bá bá ń dọ́rù tó ṣe lánàá yín láì fi rẹ̀. ìyá mi láì ṣọmọ ekeere mo ò ní pẹ́ dé mo ti dé tán. ọjọ́ mi náà wọ́n lọ bí mi. ẹ gbà mí ṣé mo tún yàtọ̀ ni èmi ni èdè tó wọ̀n rẹ̀ tàjọ ṣe láwùjọ ah, orí. Ah! ó ti dùn gan-an. Ah! ọ̀rẹ́ mi báwo ló ṣe wá rí báyìí kí ló ń ṣẹlẹ̀ báwo ni kí ló lọ. ó ga ọ̀rẹ́ mi ò rí mi ni wò mí nà wò mi sórí bí mo ṣe wà yìí èmi mo bá wọn mu mo bá wọn jẹ lẹ́kọ̀ọ́ ni hmm. in fact bí mo ṣe ń lọ sí London ni mo ń lọ sí America mo kàn travel out mo fẹ́ try mi ni ah, ah, ọ̀rẹ́ mi ó ga o. ọ̀wẹ́ mi dẹ́kun mímí náà kò ní lọ abúlé yìí kó mú mi lọ sílùú èkó. ọ̀rẹ́ mi ṣó ti ẹ̀rí kékeré nìyẹn at least ìwọ náà kàwé bí o bó tiẹ̀ kàwé kàtàtàtà díẹ̀ ní abúlé ṣó rí kékeré nìyẹn. mọ́rọ́ ní ìkẹ́ ọkọ. ọ ìyá mi. sọ fẹ́ gbọ́n tí mo fẹ́ bọ́ sọ. ẹ má jọ ó dájẹ́ méjèèjì lọ wọ́n náà lọ sọ pé ọ̀rẹ́ rẹ yìí ó fẹ́ mú ọ̀rẹ́ kó tó sì rè soríire lágbára lọ́wọ́ ẹlẹ́dàá mi ẹ mo fẹ́ kó wá lọ ní sùúrù gidi o ìbá ń parí ẹ̀ ìfẹ́ gà láàrin yín mo fẹ́ kó rántí òwe àgbà kan tó ní káyàgò lọ́nà fún wèrè kó mọ̀ lérí já rọ́nà lọ ni ìwọ náà ó bá láàánú pàdé o ò sì ní ṣàṣetì mọ́rọ́ ní kẹ́ ọkọ mi n tó bá bá lọ ní kó ọ̀run rántí wípé àdéhùn tó bá mi ṣe mọ́ gbàgbé o ìwọ náà ló sọ pé ìran méjì ètò ìṣirò tó bá bá lọ ni kò sọ ní tó bá fẹlẹ́ bọ́ sọ rẹ̀ sọ òun ni kò sọ lọ́hùn ibi tọ́rẹ̀ rẹ bá ti fọwọ́ rẹ sí báyìí ibẹ̀ ni kò jọ gbé bó bá ti lóhùn òfẹ́ báyìí mọ̀ ṣe o ó sọ̀rọ̀ bóun náà ṣe lọ tó ṣoríire bọ̀ lágbà lọ́wọ́ orí mi báyìí wọn náà borí rẹ kò. nígbà tí mo dé kò tí mo wò iṣẹ́ ṣe ni mo lọ iṣẹ́ lọ́dọ̀ màdám láti má dọ́dọ̀ màdám màdám má bẹ̀rẹ̀ sí ń gbé ọkùnrin oṣooṣù fún mi ṣùgbọ́n mo ń ṣe aṣẹ́wó. kò sí problem ó yọ lọ́wọ́ ṣé mo lè tọrọ kankan lọ́wọ́ ẹ. bí kí ni sá. tí bá ní mo fẹ́ fẹ́ kọ́. ẹ fẹ́ fẹ́ ni. tó ń fò lókè báyìí tó ń lọ sí lóyìnbó tó ń padà bọ̀ ah mo dúpẹ́ fọlọ́run olúwa ṣe. àǹtí ẹ kú àlejò wa ẹ ṣe gan mo dúpẹ́ in fact tó bá ń ṣe ọpẹ́lọpẹ́ yín hmm. tẹbi jẹ́ kí n bá ọkọ mi pàdé hmm. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣe gan ah. ibi tí ẹ fojú síbà ẹ bá àánú pàdé àmín àmín àwọn ọmọ tí náà wọn bá láàánú pàdé lágbára àti Ọlọ́run. àmín o Jésù ṣe mo dúpẹ́ gan ni. kí ni kí ni nǹkan tó wà ń bẹ̀ bíbélì gan ni pé tíyàn bá lápá ti ṣe oore fún ọmọlàkejì kíyàn ṣe fún ẹ ṣùgbọ́n òun náà lè le bí mo ṣe ń rẹ inú mi ń dùn lágbára ọlọ́run ẹ ṣọ́ra ara yín ẹ ṣe ọkọ àti aya ara yín kalẹ̀ ṣorí tó bá máa bọ̀ wá bá mi next time báyìí ọmọ ni kò gbé wá bá mi o. Eh, anyway um, mo appreciate it mo appreciate it because ṣorí eh, everything tó bá ṣe ṣẹlẹ̀ láyé mo gbà pé sábà o hmm. get it and bí ọlọ́run dẹ̀ ṣe ṣe ọ̀rọ̀ yẹn ah, ó yà mí lẹ́nu ah, o get it ìwọ lọ́lọ́run lò <laughs> àmọ́ mi ìtú gbàgbé náà nígbà yẹn mo rántí kò fẹ́ discuss. sori ìgbà yẹn ìgbà ìmọ̀ ni hmm. ọlọ́run ló mọ gbogbo nǹkan kó tó máa ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé so èmi kàn ń ṣe tèmi náà nígbà yẹn náà ni but ọlọ́run ti mọ ibi tó máa já sí. ẹ̀rẹ́ ti wá di owó ìgbà yẹn. àbájẹ kí n gbàgbé kó tó yìí wà ní máìlì ọ̀bọ̀ ọ̀ ti di <laughs>